أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 adúpẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ọba tí ó pàwá láṣẹ láti máa dúpẹ́ fún ohun ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ní gbogbo ipòkípò tí a bá bára wa ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala yìí ó ṣe ìmọ̀dúpẹ́ fún ọlọ́ọ̀bàlọ́ subhanahu wa ta'ala ní ọ̀nà kan gbógi nínú àwọn ọ̀nà tí a ó mafi sí lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́run dẹ̀ gbé ìlànà kalẹ̀ fún wa ilé tí a ó mafi dúpẹ́ fún ọlọ́ọ̀bàlọ́ ọlọ́run báyìí òun náà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́rí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tí ó tọ́ láti mọ jọ́sìn fún láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rí pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹbú sí ọlọ́run bá òjísí ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́wọ́n bá àánú ọlọ́wọ́n bá tó bá nabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará lé àtàwọn sọ̀hábà ẹ̀ àfi wẹni kọ̀kọ́ wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbé dalkiyama ẹ̀rí ilé tí a ń ṣe àlàyé lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ alhajjọ́ ọ̀rọ̀ nípa yíyan èèyàn lódì nítorí ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí báyìí náà ni nǹkan tí a ń gbìyànjú àti sàlàyé fún wa àwọn ìlànà tí ẹ̀sì Islam tó gbé wá nípa masalatul hajjar nípa ọ̀rọ̀ kí ayẹyẹ ló di inú ẹ̀sìn ìhàwó ní Islam kọ sí nǹkan yìí òun náà nìkan tí a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó lọ tí a ń sàlàyé lórí ẹ̀ abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bà kí o mọ́sára ìfi àwọn nǹkan yìí kọ mọ́sára ìfi ṣe ẹnkọ̀kọ́ wa ní àǹfààní nílé ayé àti ní ọjọ́ gbẹ̀dà tẹ́yàmà ní ọ̀sẹ̀ tó lọ àti mú àwọn al-ayatul fífẹsẹ̀múlẹ̀ alhajjọ nínú ẹ̀sìn àwọn ará tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ti ń fi ọ̀rọ̀ hajjúrù nílẹ̀ pé kí ayẹyàn lódì kí a sí àwọn èèyàn ká fi ìbínú tí a ní lórí àwọn ìyapa ọlọ́run Allah subhanahu wa ta'ala tí àwọn èèyàn ń ṣe káfi hàn wọ́n níbi ìsísí wa pẹ̀lú pípa wọ́n tí jíjìnà sí wọn yíyàn wọn lódì nítorí wípé wọ́n tayọ àlà nínú òfin ọlọ́run Allah subhanahu wa amú ara mẹ́fà wá nínú al-Qur'anul Karim tọ́lọ̀mọba àríkẹ́ láti lo gbólóhùn alhajr gbólóhùn káyẹ̀yà lódí tọ́lọ̀mọba àríkẹ́ láti lo tọ́lọ̀mọba Allah subhanahu wa ta'ala dẹ̀ fi ilé ìrìnlẹ̀ pé nínú àwọn nǹkan tí ẹ̀sìn Islam gbé wá tó dẹ̀ fi ìrìnlẹ̀ òun náà ni kí a ṣe hajjiru fáwọn èèyàn káyẹ pa àwọn èèyàn tì nítorí tọ́lọ̀mọba Allah subhanahu wa ta'ala ní ọ̀sẹ̀ tó lọ nínú àwọn ọ̀rọ̀ tí mo là òun náà ni wípé màá kà sí wa létí inshallah kerim. orúkọ tírà mẹ́ta eléyìí tí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nímọ̀ nípa bí ọ̀rọ̀ hajjúrù ṣe rí nínú ẹ̀sìn ọ̀rọ̀ káyàwọn èèyàn lódì nítorí àìgbó sórí ẹ̀sìn ọlọ́wọ́ déédéé nítorí àìdúró dédé sórí ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala àbí nítorí pé wọ́n ń takò ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala káyẹ̀yẹ̀ lódì nítorí àwọn ìpìlẹ̀ yìí àwọn tíra tí èyàn lè kà tí ó ma fi àwọn ọ̀rọ̀ yìí rìnlẹ̀ fún wa àwọn tíra tó pọ̀ ni ṣùgbọ́n inshallah karim ma dárúkọ mẹ́ta gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kà nípa ọ̀rọ̀ yìí kálíbà mọ̀ pé ọ̀rọ̀ tó tó rinlẹ̀ nínú ìsìláàmù tíra alákọ̀ọ́kọ́ òun náà ni Tuhfatul Ikhwan bima jaa fil muwalati wal mu'adati wal hubbi wal bughdi wal hijran Tuhfatul Ikhwan bima jaa fil muwalati wal mu'adati wal hubbi wal bughdi wal ẹni tó kọ tírà yìí òun náà ni Humud bun Abdullahi bun Humud bun Abdurrahman at-Tuwaijiri rahimahullahu ta'ala bàbá yìí kú ní ọgọ́rùn ọdún mẹ́rìnlá ó lé ọdún mẹ́tàlá lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa sallam láti ìlú Makka lọ sí Madina 1413 1413 àdẹ̀wà ní 1440 báyìí àbí ó túnmọ̀ sí pé ikú bàbá yìí sì ó ti ń lọ bí ọdún mẹ́tàdínlógún báyìí 27 years back lẹ́tíkú ọdún mẹ́tàdínlógún ni wọ́n ọdún mẹ́tàdínní ọgbọ̀n járe ni wọ́n ti kú sẹ́yìn Humud bin Abdullahi bin Humud bin Abdurrahman at-Tuwajiri àgbàfà súnnà ilé tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá ń rìn lànà àdùn sunnah wal jama'a tí ò gbọdọ̀ sọ pé òun ọmọ bàbá yìí àyàfẹ́ ni tí ò bá kí ń kàtíra tí ò bá kí ń kàtíra àwọn àfá sunnah òun ni kò ní máa bàbá wa Humud bin Abdillah bin Humud bin Abdurrahman at-Tuwajiri àwọn náà tíra alákọ̀ọ́kọ́ nìyẹn tíra ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmàánù nazar fi mashru'iyyati al-bughdi wal-hajr ìmàánù nazar fi mashru'iyyati al-bughdi wal-hajr tíra yìí bàbá tí wọ́n kọ orúkọ wọn ni abu muhammad الكريم bin salih bin abdulkarim alhamid na'am bàbá yìí àwọn ẹni wọ́n kọ tíra yìí tíra tí ó dá tí ẹ̀ lè ká ní nípa ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú alhajr tíra lẹ́kẹta tí mo fẹ́ menu ba òun náà ni ijma'ul ulama ala alhajr wa tahdhir min ahli ahwa ijma'ul ulama ala alhajr wa tahdhir min ahli ahwa àbá tí wọ́n ṣe tíra yìí orúkọ wọn ni Khalid Mundahawi al-Zafiri Khalid Mundahawi al-Zafiri àwọn ni wọ́n kọ tíra ẹlẹ́kẹta sí mo mẹ́nu báyìí àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tíra tó ṣàǹfààní púpọ̀ ni fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ hajjọ ipò tó wà nú ẹ̀sìn ǹjẹ́ nǹkan yìí sí lára ẹ̀sìn lọ́wà ní àbíkòkín sára ẹ̀sìn nínú tíra ìmọ̀ánù nazar fi mashru'iyyatil bughdi wal hajar tíra ẹlẹ́ẹ̀kejì mo mẹ́nu bá yẹn mo fẹ́ kíyàwó muqaddima tíra yẹn káwọ ọ̀rọ̀ àkọ́sọ ọ̀rọ̀ ti síwájú tíra yẹn ọ̀rọ̀ kan bẹ́ tí mo fẹ́ káàkà bẹ́ kí a bí àwọn èèyàn ṣe rí nípa ọ̀rọ̀ hajjúrù yìí láwùjọ àwọn mùsùlùmí kálẹ̀ lè sọ́ra gidi gan fún àwọn tó jẹ́ sí pé du'atun ala abwabi jahannam olùpẹ̀pẹ̀ ni wọ́n tí wọ́n dó man ajabahum ilayha qadhafuhu fiha gbogbo ẹnikẹ́ni tó bá dáhùn olùpẹ̀pẹ̀ yìí lóhun ìpẹ̀pẹ̀ wọn wó jù sínú náà ni ká lè sọ́ra fúrò àwọn wọ̀nyí هو مقدمة ترى إمعان النظر في مشروعية البغض والهجر ترى قالوا قال هو 5 nínú tírà ẹ wọ́n ni بعد ba'du فإن هذا الكتاب تذكير لمن أكثر النكير على من قام بأمر صار غريبا لغربة الدين wọ́n ni dájájú tíra yìí ìmáyánù nazọ́rù yìí tazkir ìránilétí ni tíra yìí jẹ́ akọ tíra yìí láti máa ṣe ìrántí ni liman aktharu annakir fún gbogbo àwọn tó jẹ́ sí pé wọ́n pọ̀ ní ìmá ṣe àtakò alaman qama bi amrin sara ghariban li ghurbati ddin wọ́n pọ̀ ní ìmá ṣe àtakò fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n dúó lórí àlámọ̀rí kan tó yẹ pé ó ti di àjòjì láwùjọ wa nítorí pẹ́sìn dàjòjì nítorí pé ẹ̀sìn ti dàjòjì inú nǹkan tá mọ̀ pé ẹ̀sìn ti dàjòjì láwùjọ wa yìí òun dídàjòjì àlámọ̀rí àwọn tó bá wá dúró sórí àlámọ̀rí tó di àjòjì látara pé ẹ̀sìn dàjòjì láwùjọ wa yìí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa takò wọ́n gan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akọtíra yìí láti ṣe ìrántí fún wọn àwọn tí ń takò àwọn tí wọ́n dúró lórí àlámọ̀rí tó yẹ sí pé ẹ̀sìn ló gbé wá anabi sallallahu alaihi wasallam dẹ̀ dúró lórí ẹ̀ anabi sallallahu alaihi wasallam fi báwọn èèyàn lò bẹ́ẹ̀ làwọn sọ̀hábà ridwanullahi alaihim náà fi báwọn èèyàn lò ẹni tó bá wá ń ṣe nǹkan yẹn lónìí àwọn èèyàn ma wá takò bí ẹni pálá ṣe jù nínú ẹ̀sìn ni bí ẹni pẹ́ni tí ó le koko mọ́ ẹ̀sìn ni bí ẹni tó yẹ pálá katakítí nínú ẹ̀sìn bí ẹni وعجيبا لكثرة الناكبين nǹkan yìí ti di nǹkan ìmọ̀ láwùjọ wa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tako nǹkan yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pa nǹkan yìí ti tún wọn lò nǹkan yìí ti wá di nǹkan ìmọ̀ láwùjọ tó ẹ́pẹ́ ní tó bá ti lo nǹkan yẹn àwọn èèyàn máa rí gẹ́gẹ́ pé nǹkan tó yanilẹ́nu nǹkan ìmọ̀ ló ń ṣe منكرا في فهوم المعارضين بل منكرا بل منكرا في فهوم المعارضين انتهت ديابرو نينو اغبوي اوپلوپو awon tin tako esin won ri nkan وهو الزجر بالبغض والهجر موافقة لعبودية المعبود ومحاذرة لعقوبة الإعراض والسجود nǹkan tí a fẹ́ sàlàyé yìí tàti torí ẹ̀kọ́ tíra yìí láti ṣe ìrántí fún àwọn tí ń takò òun náà ni azajru bilbugdi walhajar ká takò àwọn èèyàn tí wọ́n ń ṣe aburú kákọ aburú fáwọn èèyàn tí ń saburú láwùjọ bilbul pẹ̀lú ká fi ìkórira hàn sí wọn nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń kọ ìbàjẹ́ fún àwọn tí ń ṣe ìbàjẹ́ láwùjọ nínú àwọn ọ̀nà tí ni album ká kórira àwọn tí ń ṣe nǹkan yìí walhajar ká sì yàn wọ́n lódì lára àwọn ọ̀nà tí èèyàn fi ń kọ ìbàjẹ́ láwùjọ ni tó jẹ́ sí pé tàbára ẹni tí ń ṣe bàjẹ́ lára àwọn ọ̀nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ pé a lè fi kọ ìbàjẹ́ fẹ́ ni ẹ òun náà ni ká fi kórìíra hàn sí kẹ́niyẹ ká jẹ́ kẹ́niyẹ mọ̀ pa kórìíra òun ká jẹ́ kí ìfi ìyẹnrẹni lódì ká fi hàn sẹ́niyẹ ká jẹ́ kẹ́niyẹ lódì nítorí tọ́lọ́run Subhanahu wa muwafaqatan li ubudiyyati al-ma'bud ní ìbámu sí ìsìn ọlọ́run ọba ọba tí a ń sìn ní ìbámu sí pé a ń fi ń jọ́sìn fún ọlọ́run ọba tá ń sìn ni wa muhadharatan li uqubati al-i'rab wa as-sujud àti láti lè fi máa ṣe ìkìlọ̀ ká lè máa fi ṣe ìkìlọ̀ fún ìfi ìyà jẹ ìgúnyà àwọn èèyàn kú lẹ́sí lórí ẹ̀sìn ọlọ́ọ̀ba àti káwọn èèyàn máa kọ́ dí àwọn èèyàn kú bí ẹ̀sìn ọlọ́ọ̀ba ọ̀nà kan ni láti fi nǹkan yìí láti fi ṣe ìkìlọ̀ fún wọn láti fi lè ṣe ìyà ká fi fi ìyà jẹ gbogbo ẹnikẹ́ni tí bá máa ń gúnrí kú bí ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ó gbé nǹkan báyìí kalẹ̀ bí ká máa fi sin wọn lọ́wọ́ bá fi'lan aw tarkan fi'lan aw tarkan ní ṣíṣe ni àbí ní pípa tì tọ́nà bá lè kẹ́lá gbé kalẹ̀ pé ẹ máa ṣe nǹkan báyìí kẹ́ máa fi sin mi Ọlọ́run bá àbí ẹ jìnà sí nǹkan báyìí kẹ́ máa fi sin mi Ọlọ́run bá gbogbo ẹnikẹ́ni tí bá ń gúrí kúrò nídìí nǹkan yẹn ká yẹn ni ẹ lódì ká dẹ̀ fi ìkórìíra hàn sí ẹni yẹn nínú àwọn ọ̀nà tí a máa fi ń fara ní àwọn èèyàn láti fìyà jẹ wọ́n láti lè sọ wọn lára kúrò níbi aburú tí wọ́n ṣe ní wasujud gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ dí àwọn èèyàn kó ń bí ẹ̀sìn lára àwọn ọ̀nà tí yàmá fi ń kọ ìbàjẹ́ ìfún wọn pẹ̀lú wípé èròǹgbà tí a fi ń ṣerú nǹkan yìí òun náà ni pé abẹ́bí ṣe nàṣíhà fún àwọn mùsùlùmí ni a ń fi nǹkan yìí ṣe nàṣíhà fáwọn mùsùlùmí ni bí ìzárí jafa pẹ̀lú ká fi àìkò bẹ̀rẹ̀ ní ṣe ìpààyàn tí ká fi dúnà kọfà yìí kí ojú ọ̀nà tí ojú ọ̀nà tó dúró dédé lè bá hàn láì sí ìpamọ́ ń bẹ̀ falhadaru alhadaru min al'arọ́ wọ́n ni kasọ́ra kasọ́ra kúrò níbi àwọn òrùrí nítorí pé àwọn òrùrí rẹ̀ òun ló mọ́ ń kó ìdàmú báyàn ìròrí sì ni kò lè rọ ẹni tí ó ti gba ìtànjẹ kò lè rọrọrọ rárá kò lè rọ lọ́rọ̀ wọ́n ni wọ́n bọ́rọ̀ yẹn lọ wọ́n bọ́rọ̀ yẹn lọ wọ́n ni فالله المستعان وعليه التكلان ولا حول ولا قوة إلا بالله سبحانه ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala la ń bẹ́ kọlọ̀n kọ́nà wà lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ọba yìí sì lágbára lé a ò sì ní ọgbọ́n kankan bẹ́ẹ̀ ni a lágbára kankan àyàfi pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó mọ́ wọ́n ni kọ́lá ta àìdá wọ́n mọ́ ya Qur'an wa kọ́lá sọ pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allah wa rasulahu walau kanu aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw 'ashiratahum أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عن أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ومو آية يوا آية طوال سورة المجادلة آية 22 آية إلى لقباري سورة المجادلة وني آية تاكاي وني وهي عامة في الكفار والمسلمين العصاة آية ó ń àwọn kèfèrí àti àwọn mùsùlùmí tó jẹ́ lẹ́ṣẹ̀ gbogbo wọn láyà yí báyé papọ̀ min alil bídá yíwa ghairihi gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ lẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ látorí àwọn oníbídá ni àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn àwọn oníbídá náà lára wọn ni áyà ìkógun wọn sínú kí láyà náà sọ ọlọ́run bá ní la tajidu qawma ìrẹ́ ànábì ò lè rí àwọn ìjọ kan yu'minuna billahi wal yawmil akhir tí wọ́n gba Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbọ́ àtọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama yuwadduna man hadda Allaha wa rasulahu wọ́n máa nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń tako Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ wọ́n lè nífẹ̀ẹ́ ó lè rí ẹnìkan tó Allah subhanahu wa ta'ala àtọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama kan máa nífẹ̀ẹ́ rú àwọn ìyàbá ìláyé nínú àwọn tí ń takò ọlọ́run ọba àtànẹ́bì sallallahu alaihi wa alihi wasallam pẹ̀lú ìpanupọ̀ gbogbo àfáà súnnà yẹnyẹn nínú wọn làwọn oníbídá àwà nínú àwọn yẹn làwọn oníbídá àwà wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh la ọlọ́wọ́ bá ní eré ànábì ò lè rí àwọn ìjọ kan tí wọ́n gba ọlọ́wọ́ bá àtọ́jọ́ gbẹdà kìyàmà gbọ́ tán máa nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń takú ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ walau kanu aba'ahum ọlọ́ ní kò bá jẹ́ sí pé àwọn bàbá wọn làwọn ni na bá ń takú tọ́lọ́wọ́ bá na ń takú jíṣẹ́ rẹ̀ o lè rí àwọn ìjọ tí wọ́n nígbàgbọ́ sí Ọlọ́run bá tó jẹ́ gbẹ̀dà kíyàmà kan ma nífẹ̀ẹ́rú àwọn èèyàn yìí kan ma nífẹ̀ẹ́rú àwọn ọmọ yìí aw ikhwanahu kò bá sì já wọn ọmọ ìyá wọn náà ni wọn ní nífẹ̀ẹ́ wọn aw ashiratahu àbọ́já wọn mọ̀lẹ́bí wọn ni wọn ní nífẹ̀ẹ́ wọn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wá tó yàn àwọn èèyàn bí wọ́n ṣe gbópọn tó lọ́rùn wa àti bí a ṣe máa nífẹ̀ẹ́ wọn tó Ọlọ́run bẹ̀rẹ̀ látorí àwọn òbí èèyàn méjèèjì lẹ́yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ìyáyàn lẹ́yìn rẹ̀ àwọn mọ̀lẹ́bíyàn báwọn èèyàn ṣe máa ń súnmọ́ èèyàn ni yẹn ọlọ́wọ́n bá ní tó bá yẹ pé ìyẹn àwọn èèyàn ta kàyí wọ́n ń takótọ́ lọ́wọ́n bá wọ́n ń takótà nẹ́bì sallallahu alaihi wasallam eré ànẹ́bì ò lè rí àwọn ìjọ tí wọ́n nígbàgbọ́ bá ní àwọn tí wọn bá nífẹ̀ẹ́rú àwọn wọ̀nyí ọlọ́ọ̀bá láwọn wọ̀nyí ni a ti fi imani imani ti rinlẹ̀ ní ọkàn wọn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ti fi imani rinlẹ̀ sínú ọkàn wọn wa ayyadahum bi ruhin min ọlọ́ọ̀bá lọ́wọ́ pẹ̀lú rúhù látọ̀dọ̀ ọlọ́ọ̀bá Allah ويدخلهم جنات تجري من تحتها الأنهار الله سبحانه وتعالى yóò dẹ̀ fi wọ́n sínú ọgbà aljanna eléyìí tí àwọn odò ń sàn lábẹ́ rẹ̀ khalidina fiha ọlọ́ni wọ́n ma gbébẹ̀ lọ gbére radiyallahu anhum wa radu an ọlọ́wọ́n bá yọ́nú sí wọn látara iṣẹ́ yìí bẹ́ẹ̀ làwọn náà yọ́nú sí ọlọ́wọ́n ulaika hizbullah ọlọ́run láwọn wọ̀nyí gan láwọn ìjọ tọ́lọ́wọ́n bá àwọn ìjọ tọ́lọ́wọ́n bá rí ala inna hizballahi humul muflihun ọlọ́wọ́n bá ní ẹ̀tẹ́ ti yí dáadáa àwọn ìjọ tọ́lọ́wọ́n bá àwọn ni wó là kúrò ní ìyà lọ́jọ́ gbẹ̀dà kìyàmà àwọn ni wó sórí àwọn ni wó jèrè lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ti áyà yìí ó kó gbogbo àwọn kèfèrí àtàwọn mùsùlùmí ẹlẹ́sẹ̀ gbogbo wọn láyà yìí bá wí walau kanu arhama kódà káwọn yìí jẹ́ mọ̀lẹ́bí wa kama sayadhharu insha Allah ta'ala ẹgẹ́ bí eléyìí ó ṣe padà hàn insha Allah ta'ala nínú tírà yìí wọ́n tún wáyà mí wà pọ́lọ́wọ́ bá lọ́sùn hàn àtàrà sọ wípé wà látàrùkẹnù ilẹ̀lẹ́dí na gọ́lẹ̀mù fàtàmẹ́sàkùnmù náà ọlọ́wọ́n bá ní ẹ kò gbọ́dọ̀ máa bá ṣe ẹ kò gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ẹ kò àwọn kèfèrí ni o àwọn oníbídá ni o àwọn ẹlẹ́ṣẹ̀ tó kù náà ni o àwọn ọ̀ṣẹbọ ni ọlọ́ni wà láti arúkẹ̀nú ilẹ̀lẹ̀zina zọ́lẹ́mú fatamassakumu náà ọlọ́wọ́ bá ní ẹ kò gbọ́dọ̀ má bá ṣe ẹ kò gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ ẹ kò gbọ́dọ̀ má gbára lé àwọn tí wọ́n jẹ́ alábòsí èèyàn fatamassakumu náà ọlọ́ni kí iná má bà jóyín alimamul Qurtubi wani qala alimamul Qurtubi rahimahullah alimamul Qurtubi kọlọba kẹwọn gbàtán sọ̀rọ̀ nípa áyà yìí wọ́n ni as-sahihu fi ma'na al-áyà wọ́n ni eré ìtọ́lá láfíà nínú túnmọ̀ áyà yìí annaha dallatun ala hijrani alil kufri wal ma'asi min alil bidai wa ghairihi wọ́n ni o ní pé áyà ń tàwọn kèfèrí àtàwọn ẹlẹ́sẹ̀ min ahlil bidai wa ghairihim nínú àwọn oníbídá àtàwọn míì tó yàtọ̀ sí wọn ẹ wò bí al-Imam al-Qurtubi bá ti tú àyà yìí wọ́n ní eléyìí tó lálàáfíà nínú túmọ̀ àyà yìí táyà yìí túmọ̀ sí ni pé àyà yìí ń jẹ́ ẹ̀rí lórí pé káyàn ló dì àwọn tí wọ́n jẹ́ kéfèrí àtàwọn tó jẹ́ lẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ látorí àwọn oníbídá àtàwọn míì tó yàtọ̀ sí wọn fàínà sùhìbátàhùn kúfùrún aw ma'siyatun wọ́n ní torí pé ká máa ruwa àwọn báyìí rìn ká máa bá wọn níbi díárìn ká máa bá wọn kèfèrí rìn ká máa bá wọn ṣọ̀rẹ́ kúfùrún aw ma'siyatun ìdájọ́ méjì ló lè jẹ́ ó lè jẹ́ kúfùrù tíyàn bá yọnu sí tó ń ṣe ìdí sùhbàtù látàkúnù ilá àmàwàdà nítorí pé kábáni sọ̀rẹ́ kábáni rìn kèé ṣẹlẹ̀ àyàbí pẹ̀lú ìfẹ́ èyàn tí yàn bá nífẹ̀ẹ́ èyàn kí ń bá rìn èyàn kí ń bá sọ̀rẹ́ ṣe ń gbọ́mi yéṣá nítorí ẹ̀lọ́ jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n ń bá wọn níbi àṣẹ yẹn aláburú ni gbogbo wọn yẹn àtàwọn tí ń pèpè sọ́dọ̀ wọn aláburú yẹn ni gbogbo wọn kọlọ̀bá kó ṣàánú wa nínú aburú wọn kọlọ̀bá kí ó yọ àwọn náà kónú aburú yìí àdáwò tó bá wọn ọlọ́mọdé ó bá wa alhamdulillah alhamdulillah alladhi a'afana mimma ibtalahum bihi wa faddalana ala kathirin mimma khalaqa tafdila àdúkọ́ fọ́lọ́ ọba ọba tí ó láwá kúrò ń bí àdáwò tó sì gbọ́lá fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ní ìgbọ́lá fún tó hàn àdúgbẹ́ fọ́lọ́wọ́ bá lórí eléyìí àdúrà yìí ni ẹjá máa ṣe nígbàtí a bá rí àwọn tí àdánwò bá nínú manhajù yìí kò yí báyìí sí àdúrà yìí ẹdákùn ẹjá máa ṣe gan ó pàtàkì alhamdulillahi alladhi وإذا رأيت الذين يخوضون في آياتنا tíra náà bá ti rí àwọn tí ń kó sínú ayàwọ ọlọ́run bá ní kò sí ti bàjẹ́ tó ń tú ayà ọlọ́run bá ní tukútù àwọn olùmọ́jẹ́ kó yá pé gbogbo àwọn oníbídá tí wọ́n mú ayà kùránì wá láti fi sọ̀pọ́tì wọn bídá wọn wàlọ́hì ìmọ̀ tú ayà kùránì وإذا رأيت الذين يخوضون في آياتنا

ahibba fillah tó bá fẹ́ nífẹ́ èèyàn jẹ́kọ́ jẹ́ nítorí tọ́lọ́ọba Allah subhanahu wa ta'ala ahibba fillah ma nífẹ́ èèyàn nítorí tọ́lọ́ọba wa abghid fillah kó sì ma kórìíra àwọn èèyàn nítorí tọ́lọ́ọba ni wa wali fillah ma báwọn èèyàn ṣe ma báwọn èèyàn ṣọ̀rẹ́ ma ra àwọn èèyàn lọ́wọ́ nítorí tọ́lọ́ọba nígbà tá bá dúró kó wa aadi fillah sì máa báwọn èèyàn ṣọ̀tá máa jìnà sáwọn èèyàn máa báwọn èèyàn jà nítorí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tán bá ti lè ń yapẹ̀ sí ọlọ́wọ́n bá ní ta ní sọ̀rọ̀ ìjẹ̀má Abdullah ibn Abbas radiyallahu فإنه لا تنال لا تنال ولاية الله فإنه لا تنال ولاية الله أو ولاية الله عز وجل إلا بذلك torí pé o ìjẹ́ ọ̀rẹ́ Ọlọ́run Ọba o lè jẹ́ wòlí Ọlọ́run Ọba àyàfi kó máa ṣerú nǹkan yìí nígbàtí ọba tó ń ṣerú nǹkan ìgbà yẹn ni wà tó rí ìjẹ́ ọ̀rẹ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ṣe wala yajidu rajulun ta'ama al-iman Abdullah ibn Abbas wa in kathrat salatuhu ìrun rẹ̀ ọba pọ̀ ní kíkí kó máa kírun púpọ̀ kò lè tí ìjẹni tí ó tọ́ adùn gbàgbọ́wò wọ́n sí yáàmùhù àwẹ̀ rẹ̀ ọba pọ̀ ju tàwọn kọwárí jì kò lè tí tọ́ adùn gbàgbọ́wò hátà yakuna kadhalik àyàfìgbà tí bá tó nífẹ̀ẹ́ àwọn èèyàn nítorí tọ́lọ́hun tí ń kórìíra àwọn èèyàn nítorí tọ́lọ́hun ọba tí ń bá àwọn èèyàn ṣe nítorí tọ́lọ́hun ọba وصارت مؤاخاة الناس في أمر الدنيا tẹbọ́wọ́ àwùjọ wa lónìí ẹ rí pé àwọn èèyàn ń bára wọn ṣe wọ́n ń bára wọn sọmọ ìyá nítorí àlámọ̀rí ayé ni wọ́n sì máa bára wọn jà nítorí àlámọ̀rí ayé àwọn èèyàn sì máa rí wípé ọba làákà èèyàn mú kéèyàn báyàn jà tí ó bá ṣe aburú fún èèyàn nínú ayé bọ́yìnyàn kan tí ń ba ọjà yàn jẹ́ nísìn àbẹ́yàn kan tí ń búyàn tí ń bú òbíyàn èyàn sì mú lọ́ta kódà àwọn èyàn sì rí pé ìwà tó dà lèyàn wù ṣùgbẹ́ni tí bá ń takọ̀ ẹ̀sìn wọ́n wà ní bá ti múrú bẹ́ẹ̀ lọ́ta wọ́n ni ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ayé wọ́n gbà yorùbá haúsá àti ìyíbò ẹ̀wà ń bí ṣùgbọ́n ọ̀rọ̀ àjọba àjọba ó sì mújà wá láàrin àwọn olórin tó yẹ pé wọ́n sì ń bára wọn jà nítorí pé ọ̀yìn ẹnìkan tó jọmọ ẹlẹ́yìn rẹ̀ pera ẹ̀ lọ́ba orin wọ́n sì ń bára wọn jà tó fẹ́ lè para wọn lórí ọba tí ò wúlò ọba tí ẹnìkan ọ̀mọ̀ lọ́ba ọba tẹ́nìkan ò dádé fún ọba arìndìn ọba jákujàku ọba tí ò nítumọ̀ tó ń fira wọn jẹ lásán ọbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ ṣeun wọ́n sì ń bára wọn jà lórí yẹn pé ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni ó yẹ kó ṣe kíni o ẹ̀ kó lè mú jà wá ṣùgbọ́n ọ̀rọ̀ ayé wa lè ṣe kíni lẹ́bẹ̀yàn kan bá bẹnu àtẹ́lù owó wa nísìn àbọ́bá gba ìjẹ́ ẹ̀mú wa a lè bára wa sọ látàfidọ́jọ́ ìgbèrà kìyàmà ìyíhun ọba kan bá bú wa nísìn ìyíhun lè

لا يجزئ جاري السفر الله الحمد لله سيبسيك لك وإن ذلك لا يجزئ وعليكم السلام ورحمة الله وبركاته عن أهله شيئا الحمد لله ذلك الله سيئا فإن ذلك لا يجزئ عن أهله شيئا Abdullahi bin Abbas sọ wípé kábàrẹ ni sọ̀rẹ́ kábàrẹ ni sọmọ ìyá kábàrẹ ni ṣe nítorí ọ̀rọ̀ ayé kò lè sàǹfàní kankan fáwọn tí ń ṣe irú ẹ̀ láyé kò ní àǹfàní kan tí ó ṣe fáwọn èèyàn eléyìí tí ó sàǹfàní fáwọn èèyàn òun náà ni ká máa nífẹ̀ẹ́ èèyàn tó bá ti dúró lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá

dápadà sẹ́yìn yẹn kéré tó wá hẹ́tì lágbájá báyìí tó ń bá sọ̀tá ká nítorí pé ẹni yìí ń ṣẹ̀sìn ọlọ́run bá jákujàku kò mójú tẹ́sìn Abdullahi bin Abbas ni èyí ò lè yẹn fi lè jẹ́ wòlí ọlọ́run èyí ò sì lè rí àdùn gbàgbọ́ àyàfi nígbà tí èyàn bá tó rí báyìí kódà kọjá sí pé èyàn pọ̀ ní ọrùn kíkí èyàn pọ̀ ní rádùn gbàgbọ́ àgbà tó bá tó rí bí a ṣe júwèé so ṣùgbọ́n lónìí tó bá nínú jẹ́ ni pé àbárẹ̀ ní sí àbárẹ̀ sí àwọn èèyàn nítorí ọ̀rọ̀ ayé ni wallahi àwọn èèyàn burú láwùjọ wa yìí al-Ustadh Abdul Ghani Jum'a ta'ala wara'a mọ́ká ọ̀rọ̀ wọn Facebook lónìí ọlọ́wà kó dáwọn kó bá wa dúó ti Allah subhanahu wa ta'ala kọba sanwọ́ lẹ́sàn dáadáa àìmẹ́yà àwọn èèyàn ló ti sàǹfàní lọ nínú àwọn nǹkan Facebook ọlọ́wọ́ bá máa ń tọ́ wọn nínú àwọn nǹkan tó máa ń kọ lórí facebook wallahi ó máa ń sáǹfà ní gan ilé ìtàn kọ lónìí tí mo tó kà lónìí báyìí ọ̀rọ̀ pé kárí àwọn èèyàn tí wọ́n ń tako àwọn oníbídá káwọn èèyàn kan sì máa rí wọn sí aláburú kan máa rí wọn sí ẹni tí ó ń fa àwùjọ mùsùlùmí ká ẹni tí ó jẹ́ káwọn mùsùlùmí ṣọ̀kan wọ́n máa pẹ̀gbẹ̀ lọ sí wípé wọ́n sì máa pèpè sí pé tàbáníká máa takò wọ́n rẹ̀ tàbáníká máa sàtakò àwọn oníbídà à ń fàlù ń màká ni ẹ wọ́n wá ní ṣùgbọ́n tẹ́ bá takò personality ti wọn in tí wọ́n ní kí a ṣe pẹ̀lú àwọn oníbídà yẹn sẹ̀kọ́ yẹ káwọn náà ṣe pẹ̀lú èèyàn tó bá takò personality wọn àwọn aláwọn èèyàn kan wọ́n ń takẹ̀sìn ọlọ́run ba àwọn èèyàn wọ́n wọ́n wá ń ti torí bẹ́ẹ̀ wọ́n ń gbógun ti àwọn tí ń gbógun tẹ̀sìn Ọlọ́run Ọba ẹni wípé ètò wọn ń ṣe ọ̀dá wọ́n ń fọ́n mùsùlùmí káyẹrẹ ẹlẹ́ni wọn àjẹ́ káà mùsùlùmí ṣọ̀kan bẹ́yìn ṣe rọ́dù fáwọn oníbí dá yẹn wọ́n ń fọ́n àwùjọ mùsùlùmí ká nìyẹn tako personality tí kódà tó wáyé pàwọn oníbí dá yẹn tako personality tí ẹ nígbà ẹ yarí kódà ẹ stage lecture lórí ẹ kódà tó bá tún ní kan pátán ẹ tún fi ọlọ́pàá mú wọn àbíkẹ́ ẹ̀wọ́ wọn lọ sí court lórí personality ara yín ok ẹ̀yin náà ṣe wá fi irú nǹkan yẹn bá wọn lò níbi personality yín àbẹ́tí gbàgbé pé ẹ̀sọ pé kí wọ́n máa ṣe irú nǹkan báyìí rẹ̀ yí ń fún mùsùlùmí kò jẹ́ káà mùsùlùmí ṣọ̀kan ni ilé tẹ́yìn náà ń ṣe òun náà rẹ̀ ṣé kẹ́kẹ́ pẹ́yìn náà ń fáwùjọ mùsùlùmí kábàáyì sẹ́yìn náà fẹ́ ká ṣọ̀kan ni kẹ́lẹ̀ bá máa bò sí táwọn yẹn ń ṣe lórí ọ̀rọ̀ ayé tí wọ́n onámọ̀ báwọn yẹn sọ̀rọ̀ nígbàtí o bá tó bá dé personality wọn tó sì débi dúkìá wọn tó sì kó nira kankan bá wọn lé ayé ọba àmọ́ta kẹsìn ọlọ́ọ̀bá ẹjọ́ mọ́ sí ọba àmọ́ta kẹsìn ọlọ́ọ̀bá ẹjọ́ mọ́ sí àmọ́ ìwọ débi ọmọlúàbí wọn wò ìgbà yẹn lọ́mọ̀ yí pé wallahi àwọn gan kódà wọn burú jù àwa lọ wọ́n rọrùn wọn símpú wọ́n burú dẹ kódà wọ́n burú dẹ pé wọ́n wọ́yàn dé court wọ́n kódà wọ́n burú dẹ pé wọ́n wọ́yàn dé wọ́n báyìí gbangba nítorí personality wọn ṣùgbọ́n nítorí ẹ̀sìn ọlọ́wọ́n bá oníbídíà ọba àmọ́ wú ẹ̀sìn báyìí wàlá wọ́n ṣe bá wọn wọ́n ṣe gbà páwọn ọ̀gbọ́n ni ẹ wo bí àwọn oníbídíà bọ́ ṣe ń wú ẹ̀sìn ọlọ́wọ́n bá lónìí wọ́n sì wọ́sìn bí ọbẹ̀ pánù bí ìgbà pé wọn gbọ́

ìgbà yẹn lẹ́mọ̀ pé wọ́n burú ṣùgbọ́n tó bá débi ẹ̀sìn ìgbà yẹn pé wọ́n jẹ́ntù wọ́lọ́run ọlọ́run kó dáhùn wa <laughs> láwùjọ yìí so gbogbo àwọn nǹkan táwa ń ṣe rí tó fi ń kórìíra wa àwọn nǹkan táwa ń ṣe rí tí wọ́n fi rí wa gẹ́gẹ́ bí ọ̀tá àwa ò ka personality wa kún tó báyẹn ẹ̀sìn ọlọ́run bá yẹn gẹ̀gẹ̀ ló pàtàkì lọ́dọ̀ àwa àìmẹ́yà àwọn ìyàtọ́ ìbá personality wa jẹ́ táwọ̀ òjì torí ẹjà ẹ̀tí understand ẹ̀wò nínú àwẹ̀ tí a ṣe lọ wallahi ọmọ jàbátá kan ọba àjọ ọmọlúwàbí mi jẹ́ débi wípé ah! ìfẹ́ rí ìbá ìjọmọlúwàbí yẹn jẹ́ tó tó bẹ́ẹ̀ rí wallahi ó dẹ̀ parọ́ báńtabáńta wallahi mo fọ́nà bàbúra irọ́ tó ní agbára ìsún fi rinlẹ̀ ìsún dákọ̀ ara rẹ̀ báyìí ìsún parọ́ yálàjá yálàjá rọmọ mi tó yẹ pé in fact tí n bá sọ nǹkan tó sọ nípa mi ha wàláyé ọmọ burúkú jáyé o ǹjẹ́ inú àwọn tàjọ súnmọ́ra ǹjẹ́ gbọ́rọ̀ yẹn lẹ́nu mi tí ìbá ṣe lónìí tí mo sọ yìí ọlọ́mọ jẹ́ because sẹ́rí gbogbo yẹn ọlọ́run ọba ló lè fọ̀yàn mọ́ kúrò ń bẹ̀ kọwájẹ́ èlè náà bízi ara mi sí ní máa dàlú mọ̀ láàmú nítorí pé mo fẹ́ defense personality ara mi ara tèmi kan ṣùgbọ́n bí sẹ́yẹ̀ ti lè rójú kúmọ̀ ti wà ní pé takẹ̀sìn ọlọ́run <laughs> sọ̀sọ̀kúsọ nínú ẹ̀sìn ìgbà ẹlẹ́rìí because a ní ọgọ́ yọ́rọ̀ fẹ́sìn ọlọ́run ọlọ́ì tí yẹn bá ti sọ̀sọ́kúsọ ní ẹ̀sìn ọlọ́run bàbá yìí tí mo sì mọ̀ pé tí mo sì nímọ̀ nípa tó sọ yẹn wàláì ara ọmọ gún mi ni inú ìbànújẹ́ ọmọ bá mi ni pé káì ẹwọ bẹ́ẹ̀ ni eléyìí ẹwọ bẹ́ẹ̀ ni iṣẹ́ ń da ẹ̀sìn ọlọ́run bá rú àwọn kan sì jókòó wọn tẹ́tí gbọ́ nǹkan tẹ́sì kálẹ̀ rẹ̀ àwọn kan gbọ́ wọ́n mọ̀ sọnù ń kó sànú wa Naam, Abdullah bin Abbas sọ wípé eléyìí báyìí bó ṣe rí ìyẹn. Thumma qara'a, Abdullah bin Abbas wá káyà pé al-akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin. Ọlọ́run bá ní gbogbo àwọn tí ń bára wọn ṣọ̀rẹ́ ayò nílé ayé yìí. Tó yẹ pé gbogbo ọ̀rẹ́ wọn ọlọ́run ní wọ́n padà di ọ̀tá ara wọn ni gbogbo àbárẹnisọ̀rẹ́ àbárẹnisọ̀rẹ́ ọ̀tá ni wọ́n padà di ọjọ́ ìgbèrè kìyàmà illal muttaqi àyàfà olùpáyọ̀ ọlọ́run ọba nìkan tó yẹ kí wọ́n bára wọn sọ̀rẹ́ nítorí ìpáyọ̀ ọlọ́run ọba àwọn nìkan ní wọn ní dọ̀tá ara wọn lọ́jọ́ ìgbèrè kìyàmà a jẹ́ pé ìbáraẹniṣe tí yóò wúlò ṣe láyé tí ó bá ti jẹ́ lórí ìpáyà ọlọ́run bá ọlọ́run wọ́n padà dọ̀tá ara wọn gbẹ̀yìn lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ní ẹlọ́wọ́nú suratul Baqara náà ẹ jẹ́ kí máyà kama kí fi tú àyà tí Abdullah bin Abbas mọ́ wáyìí ọlọ́run bá lè gbá sọ pé istabarra alladhina tubi'u min alladhina فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار الله بان تباب القيامة تباب القيامة تبرأ الذين اتبعوا من الذين اتبعوا gbogbo àwọn táwọn èèyàn ń tẹ̀lé láyé lónìí táwọn èèyàn ń tẹ̀lé tó ń sọ àwọn èèyàn nù wọ́n padà bọ́pá bọ́sẹ̀ kúrò lára àwọn tí ń tẹ̀lé wọn lọ́bàá yóò wọ́n láwọn mọ̀ wọ́n rí

ọ̀rẹ́ tí ń bẹ láàrin àwọn àti àwọn tí ń tẹ̀lé wọn láyé hun yóò já wọ́n dọ̀ta ara wọn wọ̀kọ́ọ́lẹ̀ lẹ́zínà tàbàíwù ọlọ́ni nígbà tí nǹkan ìbá wá ṣẹlẹ̀ àwọn tí ń tẹ̀lé àwọn tí ń sọ wọ́n nù lé ayé yìí àwọn tí ń tẹ̀lé àwọn àfà àwọn gbogbo àwọn èèyàn sọ nínú lé ayé yìí wọ́n

wọ́n padà dọ̀tá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ni àyàfi àwọn tẹ́bá ń bára wọn ṣe nítorí tọ́lọ́wọ́ bá nìkan àwọn nìkan wọ́n ní dọ̀tá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àsìkò ti lọ́gán mọ̀kọ́ dímọ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ ká mo fẹ́ jẹ́ kí a mọ̀ wípé ṣe rí ọ̀rọ̀ ká ṣe hájírù fún gbogbo àwọn tán bá ti jẹ́ kí wọ́n yapa òfin Ọlọ́run bá táwọn ẹ dákun a kórìíra jàbàtà débi wípé in tí jàbàtà bá ti ẹ̀wà ń ṣe gan tó bá rìn lẹ́nu ẹ̀sìn a ma wá takò ẹ dákun torí Ọlọ́run bá sí ọ̀rọ̀ hajjiru ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jàbàtà ni àbọ́rọ̀ ẹ̀sìn ìpín ọ̀rọ̀ ẹ̀sìn tó rìnlẹ̀ pẹ̀lú alukur'an pẹ̀lú sunna tánàbí lò ẹ̀rí mi gbọ́yé àti lòdé bẹ̀ lónìí ẹ dákun torí Ọlọ́run bá náà sáà ní kírun mọ́nà torí pé jàbàtà náà ń kírun à ní gbàwẹ̀ mọ́nà torí pé bẹ́ẹ̀ láà ní fàṣòkò tí sókè mẹ́sórí kíjà bàtà náà ń fàṣókè àwọn ìyàwó rẹ̀ mẹ́sìn ẹ̀ àbí àwọn nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ọlọ́wọ́ bá ní ẹ má ọlọ́ni ẹ ṣe déédéé ẹ òun ló súnmọ́ ìpayọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ìṣẹ́dọ́gbandọ́gba òun ló wà next òun ló wà next òun ló súnmọ́ ìpayọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun láàfi mọ̀ pé ní ẹni tó súnmọ́ payọ ọlọ́run ọba ni tó bá jẹ́ ni tí ń ṣe dọ́gbandọ́gba Abdullahi bin Abbas tó máyà míwa wa qara'a Abdullahi bin Abbas tó ibẹ̀ Abdullahi bin Abbas parí ọ̀rọ̀ isi gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wo ọ̀rọ̀ Abdullahi bin Abbas mo kó ti kó lọ wo musannafu ibn abi shayba musannafu afáwa ibn abi shayba kó lọ wọnú tíra yẹn afáwa ibn abi shayba wọ́n gbé asáru ìjáde nínú musannafu wọn ní page a ní asáru nọmba 34,770 asáru nọmba 34,000 770 ibẹ̀ láti bá ọ̀rọ̀ yìí kí n parí ọ̀rọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ àfáwà ibn samhan àfáwà ibn samhan wọ́n ni wà má dínú illal hubbu wal bughdu wal wala kàdáka albàrọ̀ min kulli wal wala kò sí tán pè ní ẹ̀sìn kò sí nǹkankan tán pè ní ẹ̀sìn illa al-hubbu wal-bughdu illa al-bughdu illa al-hubbu wal-bughdu wal-wala wal-wala tó tayọ ká nífẹ́ àwọn èèyàn nítorí tọ́lọ́run bá ẹ̀sìn gẹ́gẹ́nu wal ká sì kórìíra àwọn èèyàn nítorí tọ́lọ́run bá wal-wala wọ́n wá pa Hamza yẹn rẹ́ bá dáa òṣùwọ̀n orin rú náfini wà má dínú illal hubbu wal bughdu wal wala kàdáka albara min kulli ghawin wa áfimi nǹkan mẹ́tẹ̀ta ilẹ̀ ẹ̀sìn àti ilé ìta padà kàkún lẹ́sẹ̀ kejì orin yìí kò sí nǹkan tán pè lẹ́sìn tayọ ká nífẹ̀ẹ́ àwọn èèyàn torí tọ́lọ́run bá tásì kórìíra àwọn èèyàn torí tọ́lọ́ ọba wàlúwàlá àti ká báyàn ṣe nítorí tọ́lọ́ ọba tábà báyàn ṣe kọjá nítorí tọ́lọ́ ọba kàdáàkà ìbàrọ bẹ́ẹ̀ náà ni kí a báyàn min kulli ghawin wa àfíní fún gbogbo ẹni tó bá jẹ́ olùtayọ àlà fún gbogbo ẹnikẹ́ni tó ẹni ànù wàl'áàtìmì àtẹ́lẹ́ṣẹ̀ ká ṣe bàrọ́wù fún wọn kàdáàkà albàrọ́ min kulli ghawin wa áàtìmì ẹ̀sìnìyẹ afáwà ibn Sabhan àwọn wọ́n sọ̀rọ̀ yìí kò yí báyìí sí ilé ìbáyìí jẹ́ kò yí pé in ti ń jẹ́ sí ibi parí sí ni ibi parí sí ni so gbogbo ẹ̀sìn tí èyàn bá ti ń ṣèrè tí àwọn nǹkan yìí ò bá ti sí nínú ẹ̀sìn yàn kí èyàn máa pé wallahi ẹ̀sìn tí ò ní túmọ̀ ní ẹni yẹn ní fáàkì lásán ní ṣe kò sẹ̀sìn àwọn tá nífẹ̀ẹ́ ń bẹ ó sì ní àwọn ìpínlẹ̀ tẹ́sìn ní káwò lára wọn tá nǹkan tí ẹ̀sìn ní ká fi bá wọn lò nífẹ̀ẹ́ náà yí padà yọ́ wá di

kọ́ sí pé ìgbàtà ń bára wa sọ̀rẹ́ yẹn nítorí nkankan torí tẹ̀sìn láfí bára sọ̀rẹ́ tí ẹ̀sìn yẹn bá ti wá lè mẹ́ẹ̀ àbẹ́sìn yẹn bá fi lè jajúrú rẹ̀ ìbálòwà náà gbọ́dọ̀ change tàbá wa sincere ẹ̀rí mi gbọ́yé so torí pé ọjọ́ ti lọ inshallah karim máa dúró sí bíbáyìí so ah inshallah a tẹ̀síwájú lọ́la níbi tá a dé yìí mo fẹ́ ka mọ̀kọ́dímọ̀ yìí kálíbà mọ̀ yí pé ṣe rí àwọn èèyàn tí wọ́n ń takò ọ̀rọ̀ hajjúrù yìí káyìn àwọn èèyàn lódí nítorí tọ́lọ́wọ́n bá ká àwọn èèyàn nítorí tọ́lọ́wọ́n bá ká gé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwa àtàwọn èèyàn nítorí tọ́lọ́wọ́n bá wallahi nǹkankan tó rinlẹ̀ nínú ẹ̀sìn ni wọ́n ń takò ẹ̀sìn ti wá dojúrú máwọn èèyàn lọ́wọ́ báyìí ìfẹ́nú ti wá gàn lábà èèyàn àsí ọ̀rọ̀ fitna tí ń bẹ́ntà àsọ́nà wọ́n fi tú àsírí àwọn èèyàn ni asáwọn èèyàn tí ẹ̀yẹn jú rárá àṣẹ gbogbo pa ń gbógun jíjà bàtà à ń gbógun jíjà bàtà àṣẹ kò sí ìkìláàsù mẹ́ ẹ̀rí gbẹ̀gbọ́fà àṣà ń gbógun jíjà bàtà ń gbógun jíjà bàtà kìí ṣe ń torí tọ́lọ́n kìí torí tànábì tí kìí bá pé ń pé jàbàtà hàn wá mọ̀ torí pé tó bá yẹ pé nítorí tọ́lọ́wọ́n bá nítorí títa nábì láfí ń ti jàbátá ni tá bá rí èèyàn míì náà tóun náà ń lòdì sí òfin ọlọ́ọ̀bá òfin ànábì tóun náà ń dé ẹ̀sìn ọlọ́ọ̀bá rú bá a ṣe gbógun ti jàbátá lágbógun tóun náà nítorí pé ìpínlẹ̀ táǹtì torí ẹ̀ gbógun jàbátá táǹtì torí ẹ̀ gbógun jàbátá nítorí ẹ̀sìn ni torí pé jàbátá ń da ẹ̀sìn rú torí pé jàbátá ó ń ba súnnà jẹ́ torí pé jàbátá ń fi ìròrí burúkú ó fi ń lọ́rẹ̀ láwùjọ ó ń bá ẹ̀sẹ̀ àwọn èèyàn jẹ́ nítorí láfin gbógun ti àìbẹ̀ ẹ̀kọ́ ni tàbáwá rẹ̀ lómi náà tóun náà ń da orí àwọn èèyàn láwùjọ tóun náà ń ba ẹ̀sìn jẹ́ tí ń ba súnnà jẹ́ bá a ṣe gbógun ti jàbàtà nítorí pé ń da súnnà rú lágbógun tóun náà tó bá ti wá di wípé jàbàtà làwa ni wọ́n kò sí ìkìláàsù rárá níbẹ̀ òjòrò nìyẹn kò sí kò sí sincerity ń bẹ rárá kìí ṣe nítorí ẹ̀sìn láfíńjà torí pé tó bá yí pé nítorí ẹ̀sìn ni à gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ń yapa sí ẹ̀sìn yẹn tó bá fi lè ń da ẹ̀sìn yẹn rú láàmà gbógun ti a ma fárí apá kan ká ma dápá kan sí so ló fi jẹ́ sí pé ẹ́rí pé gbogbo ń tọ́ kan àwa kìí ṣe pé jàbàtá ti mọ́ ń sọ ti pẹ́ àbàtọ́ ẹni tí èmi nìkan ní èmi nìkan ló ní bídíà ní èmi nìkan ní kèfèrí ní ṣàgbé gbogbo nǹkan ní kèfèrí lọ́dọ̀ tí ẹ̀ àwọn òpin kèfèrí o tí èmi nìkan kèfèrí ní tó fi jẹ́gbẹ́ mìnìkan ilẹ̀ gbógun ti wàláì òótọ́ sí ni àbòsí ni téèyàn bá ṣe bẹ́ẹ̀ wàláì kódà jàbàtà gan rẹ̀ yóò padà jàre yàn ọlọ́run ọba àlékẹ́lá ò dẹ̀ ní fojú re wo yàn láyé ajẹ́pọ̀ ní nǹkan kan ni sí jàbàtà nìkan ní dẹ̀sìn ọlọ́run ọba rú tó fi bá jẹ́pọ̀ òun nìkan ni ẹ̀rí gbóyé tíjà bàtà nìkan ní dẹ̀sìn rú àbòsí lélẹ̀ yìí àbòsí ńláńlá ni so ló fi jẹ́ pé ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wallahi ó ń tú àṣírí àwọn èèyàn gan ṣe bí bí ẹ̀yin náà ẹ̀yin tẹ́ èyí bẹ́yẹ súnmọ́ àwọn tẹ́yìn pè láwọn àfáà yìí láwá náà súnmọ́ jàbàtà mo fi ọlọ́run bá tó dá búra ah mo súnmọ́ jàbàtà gan wallahi mo súnmọ́ jàbàtà gan mo súnmọ́ mo fi ọlọ́run bá tó dá mi búra mo súnmọ́ gidi gan nítorí tọ́lọ́run ọba ló mú mi ìyàkú lẹ́yìn rẹ̀ kò rọrùn kò so kí ẹ̀sìn yẹn ló pàtàkì jù ẹ̀sìn yẹn ló ohun ló tóbi jù so nítorí ẹ̀rẹ́ èmi ò rí bí tí mo lè há mọ́ láyé ń jáde ní ah ó tọ́ ni ilé òwúlé òwúlé ah because

ọmọ tútù nù omi ilé yìí sọ ọmọ tútù hadith anábi sallallahu alaihi so ó ní wípé ṣẹ̀rí gbogbo eléyìí báyìí ẹ̀ ilẹ̀sìn oún gẹ́gẹ́ lẹ́sìn kéèṣe pé ẹ ma wá fi fẹ́nú a ma wọ́n pé ẹ lóòtọ́ ẹ lóòtọ́ ń táwọn ẹni tó ń ṣe ń tòótọ́ ò dá lóòtọ́ ń tó ń ṣe kò dá káwọn bẹ́lẹ́gbẹ́ ṣe ṣùgbọ́n ṣùgbọ́n òun ìfẹ́nú ní jẹ́bẹ̀ ṣẹ́lẹ́yìn bá sọ pé òdodo lélẹ́yìn lẹ́yìn òdodo ṣùgbọ́n ẹ̀dìdì ẹ̀dàkùn ẹ ma lọ ẹ máa lọ ọfẹ́ kagbà kò bá yínú torí kò sí ṣùgbọ́n kàkà lẹ́yìn òdodo mọ́ bọ́dọ̀dọ̀ bá ti hàn kíyàn ṣe kí ni gbogbo ṣùgbọ́n lẹ́yìn òdodo ìfẹ́nú ni ṣùgbọ́n bó àmọ́bó so ó ń kálukú náà ní ibi tó lẹ̀ mọ́ tẹ́lẹ̀ ó so ó ń kálukú jára so ó ní pé ó ní àwọn nǹkan tí

ọlọ́mbọ́ bá ti làwọn tán má gbé sórí tiwa o ọlá ìjọkan sọ ọlọ́mbà wàlá ìṣẹ́rí ìfẹ́nú bí ṣe máa ń ṣẹlẹ̀ síyàn náà nìyẹn fa so má rò pé má rò pé nìkan kan bẹ tí ó kọjá àdánwò wàlá má rò pé nìkan bẹ ń bá wò báyìí má wà ó pé ìwọ báyìí wọ́n lọ́ba tó ọmọ nìmọ̀nà lọ́dọ̀ wọ́n lọ́ba tó ọmọ mọ́ ń sànú ẹ̀dá ẹ̀dá torí ọlọ́run ọba ní ṣeṣe tó fi sọnù náà kí ni ẹ̀ máa ń yà mí lẹ́nu jẹ́ pé à ah, ìwà máa láwọn afá tó yẹ pé wọ́n kéwú gidi yẹn wallahi àwọn afọ́wọ́dẹ̀ máa ṣe rọ́dù fún wọn pé ẹni ìyálà burú ni oníbídà ni wọ́n dẹ̀ máa ka oríṣiríṣi àwọn aburú tó nípa sí wọn lọ́rùn ẹ̀dá wà láìtàláì tẹ bá rí nǹkan tí bàbá yẹn ti fọwọ́ ara rẹ̀ kọ láyé àti tó ti fẹ́ ẹnu ara rẹ̀ sọ àfi bẹ́ẹ̀ ni pépè ń jà ìmẹ́ òun ah, how manage bóyí bàbá yìí ṣe sọnù báyìí tí Kùránì ń bẹ́ẹ̀lẹ̀ tí hadithu ń bẹ́ẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ àwọn sálàfù ń bẹ́ẹ̀lẹ̀ kí ẹ sì máa sọ ìsọkúsọ báyìí ah, ọlọ́run bá kó dáhùn kọ́dá àwọn kọ́ má fi irú àdánwò tó fi kàn wọ́n ọlọ́mọ fi kàn wá o ọlọ́run bọ́ bá ti làwọn kó ń bẹ àdánwò ọlọ́run dákun má bọ́ sórí wa o ọlájọ́ kan sọ ọlọ́run bá inṣàlọ́ lọ́la a máa tẹ̀síwájú bí táa dé sí bí táa dúró sí qultu ma sami'tu wastaghfirullah li wa lakum wa lisa'iri muslimina min kulli dhanb síwájú ká tó ó pàtàkì nínú ètò yìí kí a dákun kí a bá àbùkátà àwọn nǹkan tó pọ̀ gan àbùkátà àwọn nǹkan tó pọ̀ gan ẹ bá wo engine tá fi ń sọ̀rọ̀ igan àti ń kéde ti pẹ́ tá ti ń pariwo pariwo ọlọ́run tí ní kí ara ẹni tí yóò kí ó ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ látara bíbá àwọn èèyàn ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ láwọn ọ̀nà míì tó pọ̀ o ṣùgbọ́n ọlọ́run ọba ò tí ì darí èèyàn tí ọba wa ṣe lé báyìí ni abẹ́lẹ́ ọba àwọn èèyàn tí ó bá wa ṣe nǹkan ìsọ́dọ̀ wa sí àwa náà ní ẹni tí ó ní agbára láti ṣe tí ó sì tún lágbára di náwó sí àwọn ojú ọ̀nà ọlọ́ọ̀bá lẹ́nà tó pọ̀ ọlájọ́ kan sí ọlọ́ọ̀bá so oríṣi àwọn nǹkan ìlà bùkátà tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó fi lè máa ṣàǹfààní tí ó sì lè máa fi rìn jìnnà dáadáa tí ó sì máa lè jáde loud and clear kí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó dákun kí ó bùkún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ̀bá kó wá sẹ́wó ọ̀sẹ̀ ọ̀rọ̀ fún wa kó jẹ́ ká lè máa náà sójú ọ̀nà tó wọn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala innahu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم ورحمة الله وبركاته. Wọ́n